1960. Hmm. Hmm. sixty ó fún wa lómìnira ṣebí mẹ́ta péré ni wá western region northern region pẹ̀lú eastern hmm. region aṣèwà ṣèwàlọ́mọ ìyá aṣèwàlọ́kan ṣoṣo gbogbo region sì ń da gbogbo ẹ̀ sì ń lójú gbogbo ẹ̀ ráàyè kí la pín yẹlẹyẹlẹ sí oníkálukú gbọ́dọ̀ mú ìyá ẹ̀ gbé ọ̀rọ̀ owó yéra wa mọ́ ọ̀kàlùkù bá ti kóńkó jábélé kálukú ló ń ṣe tiẹ̀ American dollar ńkọ́ o hmm. tó náírà kan àwa lọ́jọ́ sí ńgbé òdi kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n hmm. mọ̀ tí ń lọ five hundred naira ìgbà tá a wá débẹ̀ ńkọ́ hmm. bó ló ṣe sọ̀rọ̀ euro pound sterling ńkọ́ gbogbo wọn ìyá náírà ni ọba wa mú one thousand dání o mọ rágàrí mọ lọ́jà eh, eh, ó dà kó eh. débi tí ó rà rẹ sí hmm. bó rà ta gan o ò lè ṣe bẹ̀ hmm. Hmm. nínú ẹgbẹ̀rún kan ah, ọlámilẹ́kan dáramọ́lá ibo là ń lọ nàìjíríà nǹkan tó ṣe kókó tó ṣe pàtàkì ṣe pé amọ̀rẹ́pọ̀ bá a ṣeré po nàìjíríà la bá gbàgbé sí àgbẹ̀ àgbàgbé sí ọ̀gbìn wọ́n sì mọ̀ pé sí àgbẹ̀ ẹ̀díṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ yóò mọ̀ jalè ah, ìwé kíkọ́ láì sí ọkọ́ àti àdá kò ì pé o ṣùgbọ́n láyé sí ọ́ìlà gáàsì iléeṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣe yóò bá jáde ìwé kíkọ láìsí ọ́ìlà gáàsì o kò ì pé o kò ì pé ọlámilékan o ó mọ̀ lé ó mọ̀ sápá kan jàmọ́ àfi ká padà mm. sí ti iṣẹ́ ọ̀gbìn o mm. torí pé orílẹ̀-èdè yìí mm. orílẹ̀-èdè aládùn ni orílẹ̀-èdè oníkẹ́ni o ọlọ́run fẹ́ràn wa púpọ̀ ọ̀ sí ẹ̀ mọ́ ni ńgbà tá à ń bọ̀ lọ́dún Elédùà ó mọ̀ pọ́pọ̀ ọlọ́pọ̀ tí ń wò mí lé bó bá ṣe pé wọ́n sọ kan kan ọlọ́run fẹ́ràn orílẹ̀-èdè púpọ̀ torí pé àwọn ò rí tsunami rí hurricane katrina ah, ńkọ́ typhoon ńkọ́ ah, ó ń ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè kan o ṣùgbọ́n ọlọ́run fẹ́ràn wa ilẹ̀ ọlọ́ràá àwa la ní ilẹ̀ oore hmm. àwa la ní ilẹ̀ aládùn orílẹ̀-èdè nàìjíríà yìí ni o. alẹ́lómi ah, àlàáfíà ni àwọn kan ò lè sùn eh, kan forí lóṣù ká kí là ní dúpẹ́ fún hmm. lẹ́yìn òmìnira yìí ni o ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ológun ló ti jájọba gbà lọ́wọ́ oh, alágbádá oh, oh, ìjọba alágbádá náà tún gbàjọba lọ́wọ́ ah, ológun ọ̀pọ̀lọpọ̀ àwọn agbára wa bíi bọ́ọ̀lù lẹ́yìn òmìnira iná ni ó bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ mọ̀ ṣèjọba hmm, Yakubu Gowon ń ṣèjọba eh, eh, bẹ́ẹ̀ ni hmm. Nnamdi Azikiwe ṣe tiẹ̀ Owele lóríkà ńkọ́ ó ṣe tiẹ̀ náà o bàbá wa bàbá Fẹ́mi bàbá Nkẹ́nẹ́ hmm. bàbá náà ṣe bẹ́ẹ̀ eh. bàbá Ìyábọ̀ ṣe tiẹ̀ o wọ́n gbàgbé hmm. good luck hmm. ebele ọmọ jonathan òun náà ṣe tirẹ̀ ee umaru nǹkan ah, hmm. kọ́lọ́n forí jẹ́ ni tó lọ o umaru musa yẹ́rà dùà bàbá náà ti dùn ó ti dá àná lónìí ah, tán ní mo rántí ẹ ọmọ Abacha babongo eh, eh, bàbá náà ṣe ìjọba sí ẹ wọn ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ o ah Maradona ṣe ìjọba eh, ṣùgbọ́n bàbá ṣe nǹkan kan tó ṣe ah, kiri o yóò fẹ́ fùtọ́ àdánù ni mọ̀súdì ká sì ah, máa wò ó ah. ìyọ̀nà ìbáṣà rẹ o ọmọ Abíọ́lá ọkọ̀ Kúdí ọkọ̀ Sùlíyá gbogbo ẹ̀ sapá kan bàbá kọ́ láti lọ hmm. kọ́lọ́hún forí jẹnire tó kú o ìròyìn oníyà ìgbàgbé tán kọ́lọ́hún bá kó dúró ti àwò ọ̀làmìlẹ́kọ̀ ọmọdé aramọ́lá lórílẹ̀‐èdè nàìjíríà náà ní o wọ́n gbàgbé muritàlá ramọ́tì ọmọ mohammed òun náà ṣe ìjọba fóṣù mẹ́fà o ṣùgbọ́n ikú pa bàbá lójúdé wọ́n pa bàbá fọ̀nà fọ̀ṣù kọ́lọ́hún jẹ́ rẹ̀ fẹ́ ní ire tó lọ lórílẹ̀‐èdè nàìjíríà náà ní o muhammadu buhari náà ṣe ìjọba mm. ó sọ alákọ̀ọ́kọ́ láyé ológun muhammadu buhari parí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ tún ṣe kejì wọ́n gbàgbé o bàbá wa bàbá àgbà hmm. yóò ṣàgàrí bàbá ṣèjọba lórílẹ̀‐èdè nàìjíríà lẹ́yìn òmìnira yìí náà ni o lórílẹ̀‐èdè nàìjíríà bá wa ọlámilékan ah, o ọmọ dáramọ́lá o lórílẹ̀‐èdè nàìjíríà tí mo ń sọ yìí náà ni torí hmm. ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ sọ ah. ṣùgbọ́n fi ilẹ̀ náà yìí sì tún sọ hmm. sọmọ pé lórílẹ̀‐èdè nàìjíríà náà ni àmọ̀jagun abẹ́lé ẹ̀kọ́ lọ́n forí jin ojú kú nígbà ayé Biafra gbogbo ẹ̀ mọ́ dàrú ó dàpọ̀ ah, haúsá tó parẹ́ ńlẹ̀ báyìí haúsá tó parẹ́ ńbẹ̀ òníye ah, yorùbá tó parẹ́ òlóǹkà ibo ah, tó parẹ́ gan àwọn gan òlóǹkà kí ló dé pètè ìjà àti wá ń pètè ọgbọ́n ogun òdàbí yàn ó dàbí ẹ̀kọ́ àtẹ̀fọ́ ọgbọ́n ni bàbá wa Síkírù Àyìndé Bàrísà ló sọ̀rọ̀ kan ó lárọ tí ń pẹ́ tẹ̀ ah. ó ní kó gun ó dé eh, àánú wọn ṣe bí o torí pé gbógun bá dé o àárọ̀ ńlá ti bọ́ tẹ̀ lọ oh, ẹ jẹ́ gbogbo akámúra a gbọ́dọ̀ ṣera wa lọ́kan lẹ́yìn òmìnira iná ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló mọ̀ ti ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣe hmm, iná nepa ńkọ́ ah. iná mọ̀nàmọ́ná iná mọ̀nàmọ́ná ń ṣe ah. gbogbo orílẹ̀-èdè ah, nàìjíríà ogun láwa ń gbà mí hmm, hmm, mo mọ̀ pé a sì ti fún orílẹ̀-èdè tó pọ̀ nínú rí afúngánà afúngánà ìwọ náà mọ̀ ńgbà afúngánà náà náà lọ́hùn-ún àwa gan lẹ́ni à ń sùn lẹ́ẹ̀kan aláyọ̀nlé àǹjàtẹ́ kọ́lọ́ǹkó ṣàánú wa lórílẹ̀‐èdè nàìjíríà iná ni o lẹ́yìn òmìnira iná ni ọlámilékan o hmm. ọmọ dáramọ́lá o ṣùgbọ́n kí nìkan ló ṣe gómìnà tó ṣe pàtàkì ó ní pé abórílẹ̀‐èdè nàìjíríà yóò bá da hmm. irinṣẹ́ èmi ah, àtiwọ́ èmi àti ẹgbẹ́ eh, ni torí pé yóò bá dàrú ọwọ́ wa náà ló wà a ní olórí òdà olórí òsùnwọ̀n ṣe bá wà iná lólórí bọ̀dá tiẹ̀ náà bẹ́ẹ̀ àǹtí mi bẹ́ẹ̀ àwọn náà ń so lórí wọn ti ṣe rí tàbí kán wà ń bẹ̀ lọ́ọ́lọ́ báyìí sáǹjọ̀nù ní so lórí ọ̀gbọ́n bàbá mi Síkírù Àyìndé Barrister ó ní ńgbà tá Haúsá ṣe ìlú tí ò dán mọ́rán ó ní Yorùbá ṣe ìlú kò dára mú ó ní Ìgbò ṣe ìlú kò dán mọ́rán ó ní ká sáṣẹ́ káwọn ajẹ́lígẹ́ẹ̀tì lékú tọnu ni àbí ká lọ Tógò létí ń bí àbí ká fi ẹ́mísì ránṣẹ́ sábìjọ tàbí lu Ghana kan wá bá wa ṣe erin ó tó sọ pé dọwọ́ ẹ̀ lérí ah. mo ta ká sórí nàìjíríà ká mọ giant of africa náà mọ̀ wá o kó mọ̀ wá ká mọ̀ wá díẹ̀ lírí o ó dọ̀wọ́ gbogbo wa torí ṣọ̀kan tá a dúró ni o bá a ṣe dúró ti ibo dúró tàwùsá tàwùsá dúró ti yorùbá n ló jẹ́ ká mọ̀ dá o ló jẹ́ a mọ̀ dán ló jẹ́ mọ̀ fẹ́ràn wa. Ibo lẹ́kọ̀ọ́ wa yìí ni ibo gan jẹ kọmíṣánná bẹ́ẹ̀ ni wọ́n wà láwùsọ̀ fẹ́ wọ́n wà ń sẹ́nẹ́ẹ̀tì ẹ bàbá ti wá pín ẹlẹ yẹlẹ o ọlámilẹ́kọ̀ọ́ dá mọ́ ọlá wàhálà ìwọ̀n ní pọ́n alẹ́ mọ́ gbogbo ohun tí sì ń dá lọ́dọ̀ wo ò ní dá mọ́ ó wàá di pé kó ń kó jabele kó ń kálukó ṣoṣo ni ìwọ náà wò gbálẹ̀ òun wọ́n wọ̀ tó ń wò tá a máa fi gbálẹ̀ bó bá ti wà lẹ́yọ̀ kan ṣoṣo ìwọ kan eh. wọ́n báyìí ní ó kan o hmm. ṣùgbọ́n tí gbogbo wọn bá ti wà papọ̀ eh. ó dídí oṣù tó wọ̀ báyìí ó ṣòro kan ah, lé kan ó ṣòro kan ẹ̀ bí ọlọ́tí ọ̀rọ̀ ìyá mi kan mọ́mì rẹ̀ bọ́ sọ kinní kan wọ́n lágbàáyọ̀ ọwọ́ báyìí là á fi sọ ìyà àjèjì ọwọ́ kan ìyẹn ò gbárù lórí o ìwọ gbé kémi gbé lórílẹ̀ gbé yíyà yìí di gbogbo wa di ego mọ àyàwùsè torí kò síbò mìíràn tí a lè lọ àjò lè dàbí ilé ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan gbèèké lẹ́yìn òmìnira iná ni o ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣẹlẹ̀ o mọ́ hmm, gbàgbé o gbélé toko tako báyìí hmm. òun lẹ́yìn agbéké o agbé ní gbére kàdé olókun àlùkò ní gbére pàdé olóṣùn gbọ̀ngbọ̀n òdìdẹrẹ́ tó ń wò ó mm. onímọ̀ gbére pàdé olúwo mm. akọ̀ ẹyẹ àkọ̀ráyè òní gbére pàdé wọn mọ̀dẹ́kẹ́ mm. tó bá rí kíndé kan mọ̀ gbére pàdé wa lọ́dí òmu ìníjí ó yí ọ̀nà ìníjí á sí torí pé. Ah, bàbá fi ọjọ́yè bàbá fi kábíyèsí fi ọjọ́yè oyè òun ò mọ̀ rí òní kábíyèsí láàfin òní sórí ibùkún dé ìtàn lẹ̀ o lágbára ọlọ́ọ̀bẹ ọlámilẹ́kan o tọ́wárí nàìjíríà yìí yóò da o a ti pọ́ ọmọ ọdún mẹ́tàlélọ́gọ́ta báyìí ṣùgbọ́n a sì ń rákò ní àti ìdílé dúró eh? ó já ìsàn ọlámilékan o ìdílé dúró débi tá a rìn bò láti á ṣe é àbí ká múra o ká ṣe ra ọlọ́kan ṣoṣo torí pé a ti lè bọ́ amúnisìn lọ àwa gangan fúnra wa ń kọ́ àwa múra wa sìn ẹrú ẹlẹ́ẹ̀kejì láwa ah. ń gbò jẹ́ pé ah. o ò lè sọ̀rọ̀ bó o bá sọ̀rọ̀ ó hmm. pa ọ lẹ́nu mọ́ni àgàgà láyé ológun ah, àwọn kan sá kúrò nílẹ̀ yìí o hmm. àwọn bíi bàbá Wọlé Ṣóyínká bàbá wa Síkírù Àyìndé Barrister gbogbo bàbá bàbá dé gbàgà díẹ̀ ló kù kọ́lọ́hún foríjẹ tó lọ ṣùgbọ́n bí ó bá dá ńkọ́ ah, nàìjíríà náà ni o ẹ̀yin èèyàn wa nù lé lẹ́kàn Dáramọ́lá o àdókè lọ́nà bàbá padà dé ọ̀rọ̀ òmìnira yìí náà ni o mm. bí ó ṣe da wa ni o ètò tẹ̀síwájú kalẹ̀